àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ ẹ káàbọ̀ sí kànní alálùbáríkà ìkànnì tẹ́yìn lè ṣe kẹ́ máa wò táwa náà sì lè ṣe ká máa wà níbi tá a ti máa ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi bó ṣe ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà fẹ̀yìn òǹgbọ́ròyìn eléyìí táwọn òǹkọ̀ròyìn ti kọ táwọn òǹkàròyìn yóò sì kà sí í létí ìkànnì Yorùbá Broadcasting Network YBN Ọláyẹmí adéhùnmí ló mú àkójọpọ̀ ìròyìn tàṣálẹ́ òní wá síwájú ẹ gbọ́ àwọn kókó ọba àlàyé kan ti sọ ìrírí rẹ̀ ní ọ̀dọ̀ àwọn ajínigbé ìwé ìrìnnà orílẹ̀-èdè nàìjíríà já wálẹ̀ ní ìpele méjìdínlógójì thirty eight títí àtẹ̀yìnwá àwọn agbófinró ti ṣe àgbálẹ̀ àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ kwara adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti dá àwọn mẹ́sàn-án sílẹ̀ nínú àwọn tó ṣe ìwọ́de ti fífi òpin sí ọlọ́pàá kògbólérè tí wọ́n wà láhàámọ̀ ìyẹn endsars wọ́n ń wá àwọn géńdé ìyáálé ilé àti baálé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ògùn tá a bá lọ sókè lọ́run tá a padà dé á bẹ̀rẹ̀ sí ni máa fún yín láwọn ìròyìn yìí lọ́lọ́kan òjọ̀kan àti ẹ̀kúnrẹ́rẹ́ bí wọ́n ti bá wa wá láṣálẹ́ tòní ẹ ṣeun o àjọṣe wò ní bàjẹ́ Fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́ yìí ló ṣe àfihàn arákùnrin kan ní ìpínlẹ̀ Ondo tó sọ ìrírí rẹ̀ kó tó di pé ó lè gbé ọkọ̀ sójú pópó láti wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìrìnnà ló ti gbà tó sì ń kà lọ́kọ̀ọ̀kan èjèèjì, kódà kíkà rẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ó ju igba lọ. Ó ṣe àlàyé wípé oríṣiríṣi àwọn ìwé ni wọ́n ní kí òun gbà kó tó di pé òun lè tẹ̀síwájú láti máa wa ọkọ̀ akérò káàkiri ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá ní ìkànnì Yorùbá Broadcasting Network YBN wípé táwa bá ti ṣe àkíyèsí àwọn nǹkan báyìí à ń pe àkíyèsí ìjọba náà wípé kí wọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún á rọ àwọn tọ́rọ̀ kàn ní ìpínlẹ̀ Ondo kí wọ́n jọ̀ọ́ kan dákun kàn jẹ́ kí àwọn ìwé yìí kó dínkù díẹ̀ nítorí pé ojú báyìí rojú ṣàánú ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń wò wá níkànnì Yorùbá Broadcasting Network. ẹ káàbọ̀ padà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé tẹ̀yìn wò wá ẹ tẹ YBN sórí nọ́mbà tó ń lọ lójú fọ́nrán yín láti darapọ̀ mọ́ wa lórí Telegram àti WhatsApp ẹ má gbàgbé láti tẹ subscription button pẹ̀lú aago dúdú tó wà lókè eléyìí tí ó máa sọ fún yín pé a ti dé o sí orí afẹ́fẹ́ bákan náà fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàtìlẹ́yìn fún wa láti ọdún yìí wá ẹ̀yin tẹ́ ń fún wa ní fọ́nrán lóríṣiríṣi ẹ̀yin tẹ́ ń bá wa pín gbogbo yín pátá ńlá mọ rírì yín àjọṣe wa kò ní bàjẹ́ wàyé farabalẹ̀ láti gbọ́ ìròyìn tàṣálẹ̀ òní lẹ́kùnrẹ́rẹ́ ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Ondo ti pa á láṣẹ wípé kí wọ́n dá igbákejì olórí ilé-ìgbìmọ̀ asòfin padà ní wàrà ṣèṣà ọ̀gbẹ́ni ìrojú ògúndèjì tó jẹ́ igbákejì olórí ilé ni wọ́n yọ kúrò nípò lọ́dún 2020 gẹ́gẹ́ bí igbákejì tí wọ́n sì fi ọ̀gbẹ́ni Samuel adéròbóyè dípò rẹ̀ tí ó sì wà níbẹ̀ títí di àsìkò yìí ìdájọ́ wáyé nígbà tí ògúndéjì lọ gbé ẹjọ́ náà lọ síwájú ilé-ẹjọ́ lẹ́yìn tí kálukú sọ èròǹgbà rẹ̀ nígbà náà ni adájọ́ adétàn ọ̀sádébé ó gbé ìdájọ́ kalẹ̀ ó ní ìgbésẹ̀ tí ilé ìgbìmọ̀ gbé yìí láti yọ kúrò nípò ó jẹ́ eléyìí tí kò bá òfin mu nítorí náà bí òun ti ń pa á láṣẹ ní ilé-ẹjọ́ yìí kí wọ́n dá a padà sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì ẹni tó jẹ́ olórí ilé ní ìpínlẹ̀ Ondo ìjọba ìpínlẹ̀ Ondo ti ní kí wọ́n dáwọ́ kónílógbélé ní agbègbè Ìkàrẹ́ Àkókó eléyìí tí wọ́n sọ tẹ́lẹ̀ ó ní kí wọ́n dá a fà sẹ́yìn wọn ní agbègbè yìí ó ní ìkọlù ló ti wáyé láàrin àwọn olùgbé agbègbè náà wọ́n ní ìdí rèé tí wọ́n fi ní kí kónílé-ó-gbélé wà ṣùgbọ́n lásìkò yìí wọ́n ti wá dín kù sí aago mẹ́fà àárọ̀ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ alábòójútó fún ìkànsíra-ẹni àti ìlanilọ́yẹ̀ fún ìpínlẹ̀ Ondo arábìnrin Bámidélé Adémọ́lá Ọlátẹ́jú ó ṣe àlàyé fún àwọn oníròyìn ní ilé ìjọba lẹ́yìn ìpàdé àwọn ìgbìmọ̀ ó ní ìjọba ó ti ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni àbí èèyàn kéèyàn kò gbọdọ̀ dáṣọ irú rẹ̀ ṣòro mọ́ ní àgbègbè náà nípa kíkọlu ara wọn o wọ́n wá ní ẹnikẹ́ni tó bá gbìyànjú láti tún dá làásìgbò tàbí wàhálà tí àgbègbè yìí tó ń rò lọ́kàn ẹ̀ láti da omi àlàáfíà àgbègbè ọ̀hún láàmú wọn ni wọ́n fi ṣìnkún òfin mú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ adájọ́ àgbà fún ìpínlẹ̀ ọ̀yọ́ ti ní kí àwọn mẹ́sàn-án lára àwọn tó ṣe ìwọ́de fífi òpin sí ọlọ́pàá kò pólè rẹ̀ EndSARS ó ní kí wọ́n máa lọ o adájọ́ mutau ladipo abimọlá ò ní kẹ́ni mẹ́sàn-án ó máa lọ sílé kí wọ́n má sì ṣe ṣe bẹ́ẹ̀ mọ́ ìyẹn lára àwọn tó ṣe ìwọ́de endsars ní ọdún mélòó sẹ́yìn gbogbo wọn pátá ń lọ sọ wípé kí wọ́n tètè máa lọ sí ilé àwọn òbí wọn kí wọ́n sì máa lọ láì dẹ́ṣẹ̀ mọ́ àwọn wọ̀nyí ni wọ́n kó wá sí ilé ẹjọ́ ní ẹ̀yìn ọdún mẹ́ta tí wọ́n ti wà ní àhámọ́ ìyẹn ní ọgbà túnṣe wọ́n ní ní báyìí tí wọ́n kó wọn dé níbẹ̀ ni adájọ́ ti bu ojú àánú wọ́n ó ní àwọn wọ̀nyí ló wà lára àwọn mọ́kànléní ogójì forty one eléyìí tí ó ti bu ojú àánú wò lẹ́ẹ̀kejì ìgbésẹ̀ yìí ló gbé e lẹ́yìn tó lọ́ọ́ ṣe àbẹ̀wò sí ọgbà àtúnṣe Agodi tó jẹ́ ọ̀kan lára àwọn mẹ́ta ọgbà àtúnṣe tó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ adájọ́ abímbọ́lá ó wá bá wọn wí ó sì fún wọn ní ìmọ̀ràn wípé wọn ò gbọ́dọ̀ gbìyànjú láti bá wọn hu ìwà ìpáǹle nítorí tí wọ́n bá tún gbé ẹjọ́ wọn wá òun ó díjú wọn ìyà fún wọn ni. iléeṣẹ́ ọlọ́pàá ní kwara ni ó ti ṣe àgbálẹ̀ ọ̀kan lára àwọn tí ajínigbé jí ní olúwa ló ṣe okòlówó nílùú ìlọrin àwọn agbébọn ni wọ́n kọlu àgbègbè yìí tí wọ́n sọ ara wọn di baraka máyàbò wọn ní àárọ̀ ọjọ́ ajé tí wọ́n sì jí àwọn èèyàn gbé ní àgbègbè náà bí ó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ènìyàn méjì péré ni wọ́n jí gbé alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kwara ọ̀kánsánmi ajayi ó ní àwọn pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù ní àwọn jọ jùmọ̀ ṣiṣẹ́ papọ̀ wọ́n sì ti gba alhaji túnde buhari kalẹ̀ ó ní lásìkò yìí àwọn nílò láti sọ kí ọkàn àwọn mọ̀lẹ́bí tó kù kó lè balẹ̀ ó wàá ní wọ́n ti gbé aláàjì túnde buhari lọ sí iléèwòsàn fún ìtọ́jú àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì mọ ibi tó wà ó wàá tọ́lẹ̀ láfi ọlọ́run ṣẹ̀rí wípé lágbára ọlọ́run láìpẹ́ àwọn ó ṣe àgbálẹ̀ ẹnì kejì tórúkọ tiẹ̀ ń jẹ́ láìsí ìfarapẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kwara ìyẹn cp paul odama ó ti wá ní kí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ kwara kí wọ́n fọkàn balẹ̀ o kí wọ́n má sì ṣe bẹ̀rù nítorí ààbò tó péye yóò wà fún gbogbo olùgbé ìpínlẹ̀ náà lẹ́yìn oṣù díẹ̀ tí orí adé ti sùn ta ọba clement jimoh ọmọọlá ọ̀ṣọ́ àjọwá ti ìjọwá àkókò ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn àríwá ti àkókò ó ṣe àlàyé ohun ojú rẹ̀ rí ní ọ̀dọ̀ àwọn ajínigbé kábíyèsí ṣe àlàyé wípé ìrìnàjò náà ó jẹ́ ohun tó gàgàrá nítorí fún ọjọ́ mẹ́wàá tí orí adé fi wà pẹ̀lú àwọn ajínigbé náà nínú igbó ẹnu ò lè sọ̀rọ̀ rárá nínú ìpayà ni kálukú sì wà ó wáá rọ àwọn ojúlówó ọmọ ìlú náà ó ní kí wọ́n tètè wá láti ṣe ìrànwọ́ lórí ètò ààbò fún àgbègbè ọ̀hún bákan náà ó ló yẹ kí kóríyá wà fún àwọn ikọ̀ ojú lalákànfin ṣọ́rí ìyẹn VGN kí wọ́n lè túbọ̀ máa ṣe ìrànwọ́ pẹ̀lú àwọn agbófinró nítorí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn arábìnrin adébóyè olúbùkọ́lá àníkẹ́ tí ó jẹ́ olùkọ́ ilé-ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Fúnmiláyọ̀ Kútì nílùú Ìsàbọ̀ ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ń ló mà ti jáde nílé láti ọjọ́ 9 oṣù kìíní ọdún tá a wà yìí tí kò sì tìí padà délé títí di àkókò tí ìròyìn yìí tó fi ń jáde. Ìròyìn tá a gbọ́ ni wípé arábìnrin yìí kúrò nílé ní ọjọ́ Ajé tí ilé-ẹ̀kọ́ padà sẹ́nu iṣẹ́. Ó wọ ọkọ̀ láti agbègbè ilé rẹ̀ ní Gbọ́nàgún ní ọbántòkò ó sì ń lọ sí ilé-ẹ̀kọ́ ṣùgbọ́n ó ṣeni láàánú pé títí di àsìkò yìí arábìnrin ọ̀hún kò débiṣẹ́ bẹ́ẹ̀ ni kò sì délé bákan náà ni ìròyìn fi tó wa létí pé bàbá àgbà kan ẹni ọdún mẹ́tàléníàádọ́ta fifty three ọ̀gbẹ́ni nurudeen aláwìyé tó ń gbé agbègbè láfẹ́nwá ìtẹ̀lẹ̀ òun náà má ti dàwátì lójijì tó sì pòórá bíi só ọ̀gbẹ́ni yìí ni wọ́n ní wọ́n rí gbẹ̀yìn ní ọjọ́ kẹfà oṣù kínní ọdún yìí wọ́n ní ó ṣàdédé gbé ọkọ̀ rẹ̀ tí nọ́ńbà ìdánimọ̀ rẹ̀ jẹ́ agl seven seven eight gg ní nǹkan bíi aago mẹ́rin ààbọ̀ fẹ̀rẹ̀ kùtù lówùúrọ̀ láìsọ ibi pàtó tó ń lọ fún aya rẹ̀ tí wọ́n jọ sùn mọ́jú nínú ilé àwọn ọlọ́pàá ní kété tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí ni wọ́n ti gbé aya rẹ̀ láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò bákan náà ni wọ́n tún gbé àbúrò rẹ̀ kan tí wọ́n sọ wípé wọ́n jọ ní aáwọ̀ ráńpẹ́ ní báyìí wọ́n ti ṣe ìwádìí lẹ́nu gbogbo wọn wọ́n sì sọ wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n títí di àsìkò tí ìròyìn fi tẹ̀ wá lọ́wọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyẹn SP Abimbolo Oyeyemi kò ì tí ì sàn kankan lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀yin ará kò ní jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa ní àṣálẹ́ tòní òní ọjọ́ kọkànlá oṣù kínní ọdún 2023 títí dìgbà míì tá a máa pàdé níkànnì Yorùbá Broadcasting Network àjọṣe wa kò ní bàjẹ́ ṣe wo tẹ̀ǹtẹ̀lé wa ní gbogbo ìgbà wá rántí wípé ká máa ṣe ohun gbogbo tìbẹ̀rù tìbẹ̀rù nítorí pé ẹyẹ ìbẹ̀rù báyìí òun ló ń tọ́jọ́ Ọláyẹmí Adéhùnmí Orúbùtù lorúkọ tèmi rán Ayọ̀ lásùn o ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàárọ̀.